pẹ̀lú ògbó tí ọlọ́run ọba ń gbé microphone fún àwọn dókítà wa dókítà abdulrasaq abdulmajid aláwo kí wọn kí wọn sí àlékún dáadáa yín sílẹ̀ lecturer ni wọ́n ní faculty of law university of Ilorin. insha allah wọ́n ti wà níjòkó nísìn pẹ̀lú ògbó tí ọlọ́run wọ́n bẹ̀rẹ̀ lecture náà bismillah. الله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد Olúwa adúpẹ́ fún ọ ọlọ́nkọ́ mọ́sáàsá lékún ìgẹ́ àti ìgẹ́ àti àánú rẹ̀ fún anábùwà Muhammad sallallahu alayhi wa sallam. kí a sì síwájú pẹ̀lú ògbó tí ọlọ́run ọba ń gbé microphone fún àwọn dókítà wa Dr. abdulrasaq abdulmajid na kí wọn bá kí wọn wá sí àlékún dáadáa yín sílẹ̀ lecturer ni wọ́n ní faculty of law university of Ìlọrin insha allah wọ́n ti wà níjòkó nísìn pẹ̀lú ògo ti ọlọ́run wọ́n bẹ̀rẹ̀ lecture náà الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد Olúwa adúpẹ́ fún ọ ọlọ́nkọ́ mọ́sáàsá lékún ìgẹ́ àti ìgẹ́ àti àánú rẹ̀ fún anábùwà Muhammad sallallahu alayhi wa sallam ti gbogbo àwọn ará ilé àtàwọn sọ̀hábì ànábì àti gbogbo ẹni tí ń bá ń tẹ̀lé sunna nabwa muhammad sallallahu alayhi wa sallam tí ó fi dijọ́ alikiyama olúwa masa ka àwa náà kúnná àwọn tí ó ṣoríire bẹ́ẹ̀ amin mo rò pé bí mọ́lá ishaq ṣe wí ká má tún gba àsìkò lọ títí ká bọ́ síbi tọ́píkì ń ta torí ẹ̀ jókòó mo ti sọ fún mọ́lá ishaq tẹ́lẹ̀ pé. uh, Eh, asiri lónìí lẹ́gbẹ̀ẹ́ yunifásitì máa ti kírun ní táǹkẹ̀ lókè odò so ìrò pé kódà mo lọ yá mi torí n tí n wo pé yọ fẹ́ tó five thirty kí n tó lè débi ìdẹ́lẹ̀ ìwà ẹ̀ mọ́ bínú. Um, ahmiyatul madahib al-fiqhiyya wípé madhabi madhabi tọ́jẹ́ tó ní fiqhu. ǹjọ́ tiẹ̀ ní pàtàkì kan bọ́ba ní pàtàkì kan kí ni pàtàkì rẹ̀ bó la ti lò ó ọ̀nà wo ni èèyàn lè gbà lò ó ọ̀nà wo lèèyàn làwọn kan sì ń fi ń lò ó tí a gbọ́dọ̀ lò bẹ́ẹ̀ mo rò pé insha ta'ala lẹ́nu ibi díẹ̀ tọjọ́ kù sí olùwà ó ṣe nírọ̀rùn àtẹ̀ntí ó wí àtàwa tí a gbọ́ ọlọ́nkọ́mọ́sá àjẹ kò sí wa láǹfààní láyé àti lálùkìyàmà. almadhahibu alfiqhiyya torí gẹ́gẹ́ bí àwọn alfa wọn ní alḥukmu ala shay'i far'un an tasawwuri àfi kéèyàn ọmọ nǹkan muhammad ibn idris shafi'i rahimahullah àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ n ta fẹ́ sọ lónìí náà nù. No ìpè kéèyàn onímọ̀lì kí lòun kó pé hanbali lòun kọ́ra kó pé hanafi lòun hmm, hanafi ǹjẹ́ ó bá a mu bẹ́ẹ̀ bó bá bá a mu ọ̀nà wo lọ́ bá a mu lọ ibo ni ọ̀ bá a mu lọ. àkọ́kọ́ ni pé àwọn màdáìbù tá a mọ̀ lónìí yìí tí mo dákọ fún wa ní kúkúrú yìí mo ní máàlìkì àbí alimadhabu máàlìkì. Al almaliki almadhabu alhanafi almadhabu shafi'i walmadhabu alhambali kódà <laughs> ẹlòmíì fẹ́ rò pé àwọn mọ́mù mẹ́rẹ̀ẹ̀rin yá ni mọ́mù anabi ni sallallahu alaihi wasallam pé anabi Muhammad láwọn mọ́mù mẹ́rin hmm? ǹjẹ́ bẹ́ẹ̀ lórí kò rí bẹ́ẹ̀ ọ̀kọ̀ọ̀kan nú àwọn àyímọ̀ mẹ́rẹ̀ẹ̀rin wọ̀nyí kọ́dà kò sí ìtọ́ bá nẹ́bí láyé nù wọn sallallahu alayhi wa sallam ẹni ọjà gbà nù gbogbo wọn òun ni imaamu abu hanifa imaamu abu hanifa làgbà ojú imaamu maliki lọ lọ́jọ́ orí maliki ju shafi'i lọ imaamu shafi'i náà ju imaamu ahmad bin hanbal lọ látòrí abu hanifa tọ́já gbàgán òǹgàn ọba anabuwa muhammad láyé ní ọjọ́ jẹ́ sọ̀hábé bọ́bá ẹ bọ́bá anabi láyé ni bàbá ti dákọ̀ tiẹ̀ náà lónìí a máa pé rọ́bì ọlọ́hu ànùhù bàtí mà pa àwọn sọ̀hábà là máa wí báwọn fún ẹ gbogbo ẹni tí ń bá ń wí fẹ́lòmíì ká pe àkíyèsí rẹ̀ kìí ṣe pé a ní kọ́lọ́wọ́n yọnu sí sọ̀hábé nìkan kọ́ mọ́ yọnu sí ẹlòmíì àmọ́ rí i pé bẹ́ẹ̀ bá fẹ́ bá fẹ́ pàdé mọ́lá ìṣáàkì nísìnyí àbí sheikh abdulfatah inú ẹgbọ́n tí mo kàn nísìnyí mo ní sheikh ẹ abdulfatah àmọ́ ǹjẹ́ wọ́n lè máa lọ títì nísìnyí ṣe ẹ sáwọn náà jẹ ìgbà ìgbà ebi sheikh lẹ pè ní mọ́sálásí nísìnyí ẹ ẹ rí i pé àti mọ̀ pé bẹ́ẹ̀ bá dákọ̀ ṣe é nísìnyí àwọn ọlọ́lá wọ bá wà lóòlọ́rin kọ́lọ́kọ́ mọ́sá àṣàlékún dáadáa wọn èyí mọ̀ pé ẹlòmíì èsè sheikh àbí àmọ́ gẹ́gẹ́ bí ipò ọ̀wọ́ tiwọn àti màpá wọn là á máa kí bẹ́ẹ̀ ayé alọ́bẹ̀ún ní torí nínú tí máa fàròyé tí ọ̀yẹ́ káròyé ó sì ń bò mí ni pé rọ́bì ọlọ́hu àánú ọ̀pọ̀lọpọ̀ tó ń wí fáwọn míì tí wọn ò tó àwọn sọ̀hábẹ́ kásàlàyé rẹ̀ kò rí bẹ́ẹ̀ lánàá ẹ má bẹ́ẹ̀ lónìí kò sí tíọ́ra téyìn ó gbé tí ó kà láti gba àwọn tí ń ṣe tíọ́ra dòní nínú àwọn tíọ́ra ńláńlá àti kéke ní wọn bá dákọ sọhábí ọbí Allahu anhu ẹrí gbogbo àwọn àyímọ̀ tá à ń dákọ ibi wọn ti jágbàlagbà àmọ̀ tó rahimahullahu lẹ́ẹ̀rí tí wọ́n máa lò fáwọn ntí mo fi lọ yẹn ni pé wọn ò kò sí sọhábí nínú wọn pẹ̀lú nínú gbogbo wọn ọlọ́nkọ́ mọ́sá sí gbogbo wọn kọ́ kẹ́ wọn àti ní baba ní rọ́bì Allahu fún sọhábí kò pé kọ́ ẹlòmíì àmọ́ bí ìgbà tá a pé a ah, bàbá ti wí báyìí bàbá pé ṣé àmọ̀ pa àwọn bàbá wọn lọ́la ọba àlú lọ́rin là ń kírun bàbá ti wí rọ̀ bí ọlọ́hùn àánú àmọ̀ pé kíni àwọn sọ̀hábì ànábìnú ẹjẹ́ ó wà bẹ́ẹ̀ náà bó ti rí lánàá nù ẹjẹ́ ó máa lọ bẹ́ẹ̀ lónìí náà. naam alimami abu hanifa yìí òun la gbà kọ́ bá ànábì láyé sọlọ sọlọ tọ́ bá abu hanifa ọ̀ bá bá ànábì láyé gbogbo àwọn tí ó kàn lẹ́yìn rẹ̀ ò lè bá ànábì ọdún tí ìmáàmù abu hanifa jáde láyé ọdún ni wọ́n bí ìmáàmù ṣáfẹ̀ yìí kẹfì mọ àlàfo tí ń bẹ láàrin nígbà tá hanifa ọba nẹ́bì láyé ẹni ó tún súnmọ́ tó lè jẹ́ bí àbúrò fábu hanifa òun ni alimami maliku ibn anasin rahimahulahu ta'ala òun tún súnmọ́ abu hanifa àmẹ́rẹ́rí ṣáfẹ̀ yìí ọdún ọlẹ́yìn ọgọ́rùn-ún kan àti àádọ́ta. Hmm? one hundred and fifty one hundred and fifty years lẹ́yìn hijira anabuwa muhammad sallallahu alayhi wa sallam ni wọ́n bí imaamu shafi ọdún yìí gan ni imaamu abu hanifa wa kú kọ́lọ́nkọ́mọ́sá kẹ́ gbogbo wọn tọ́ àti ọkù imaamu ahmed tọ́ imaamu ahmed wa jọ ma kíw fún imaamu shafi sẹ́ríkì bọ́lọ̀ ti tóni imaamu ahmed tankọ́nkíw àfa rẹ̀ ni imaamu shafi yìí gẹ́gẹ́ bí Málíkì ṣe já àfáà fún Ṣáfi'í ọmọ kíw ni ìmáàmù Ṣáfi'í jẹ́ fún tani al Malik bin Anas àmọ́ Málíkì ò kéwú lọ́dọ̀ Abu Hanifa bọ́fẹ́ bọ́ ipá Abu Hanifa jùlọ torí pé ibi tí wọ́n ń gbé ó jìnnà síra wọn púpọ̀ imam maliki ọ̀tayọ ibi tá à ń pè ní hijaz kọ́dà ń bẹ nínú tan rẹ̀ pé kọjáde kúrò ń bẹ̀ rí tó fi kúrò láyé ibi là ń pè ní hijaz makka madina tọ́ìfò àti gbogbo ohun tí ń bẹ ní agbègbè ni gbogbo òrìn àjò mọ́mù máàlìkì ọ̀tá yọbẹ̀ tó fi kú láyé rahimahulahu ta'ala alimami abu hanifa wa ń gbébo òun gbé kúfà níbi tá à ń pè ní raki lónìí bẹ́ẹ̀ bá wo distance ni kì í sọ̀rọ̀ ẹgbẹ̀rún kilometers kódà yóò yóò sún mẹ́gbẹ̀rún méjì. Eh, òun lọ́fà ni kò fi fẹ́ sí pé àbí Málíkì pàdé Abu Hanifa àmọ́ ẹ̀rí gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó kù one way or the other àáfà sọmọ kéwù ni wọn alimami Shafi'i ó kéwù lọ́dọ̀ imaamu Malik alimami Ahmad bin Hanbal ó kéwù lọ́dọ̀ imaamu Shafi'i kọlọ̀nkọ́mọ́sá kẹ́gù ó ní tá a fẹ́ fààyọ́ ń bi ìtàn tí ń sọ yìí o a padà padà síbẹ̀ àmọ́ kakọ́ tiẹ̀ mọ́ kí ni jẹ́ mọ̀ dáìbù àwọn wo ni imaamu mọ́bí àbí. bàbá ń dákọ lónìí àwọn mẹ́rin yìí náà la mọ̀ àbí àmọ́ hmm? ń bẹ nínú tàn pé wọ́n ju mẹ́rin lọ ní tí ò sí pé àyọ̀dà alẹ̀ ń bẹ nínú wọn wọ́n tó mẹ́tàlá láwọn ìmáàmù ìmáàmù ìmáàmù tó pé ní bí Málíkì ti rí bábu Hanifa ti rí bí Ṣáfi'í ti rí wọ́n wá tó mélòó ato mẹ́tàlá bẹ́ẹ̀ alimami ibn taymi aka wọn aka fúnra wa lónìí insha allah ta'ala. bí n bá ka àwọn tẹ́yìn wàá sọ ẹran mi létí kí ló dé tí mo fi jẹ́ ká mọ̀ pé wọ́n ju mẹ́rin yìí lọ ẹ̀kọ́ wo mo fẹ́ ká kọ́ mẹ́. n tí ń sọ yìí àwọn introduction tí n ṣe tí n bá gbàgbé nǹkan kan kẹ́ fi lè bá a rán mi létí pé mo ní sọ nǹkan báyìí kọ́lọ́n kó ṣe rọrùn. ọ wà nù tàn pé nígbàtí ìmáàmù málìkù ń jẹ́ ìmáàmù madina níbo ni ìmáàmù málìkù gbé madina ni ìmáàmù málìkù gbé bó ti jẹ́ ìmáàmù ni bẹ́ẹ̀ ni sufyan ibn uyayna jẹ́ ìmáàmù maka tó pé ní bí masala bá délẹ̀ maka wọn ò ní pẹ́ lọ́ọ́ pé madina sufyan ń bẹ ní maka sufyan ibn uyayna ta fi maka wa malikun fil madina bẹ́ẹ̀ bí malik ti wà madina tí sufyan bin uyayna wà maka bẹ́ẹ̀ ni alhassan albasiri ní basra alhassan albasiri rahimahullahu ta'ala òun bẹ nílẹ̀ basra ilẹ̀ basra lónìí òun náà ti fọ́ọ̀lù sínú kọ́ńtì tá ń pè ní iraki bí yẹn bá ti jáde kó ń kuwait tán lónìí tó ti wọlé iraki basra ní ọkọ̀ kan wọ́n di mélòó wọ́n di mẹ́ta báwọn eléyìí ti wà ní maka madina Basara, aha okubo okukufa tani ọ̀ràn alẹ́tí tani ń bẹ ń kúfà mo ti mẹ́nu bàálù nínú ẹ̀ ẹ́ alimami abu hanifa an-nu'man ibn sabit ó kọ́ rẹ̀ nù o ní wọ́n bá ní kí ló kọ́ abu hanifa ẹnìkan náà àwọn tí a padà bọ́lọ̀ ń bá ní ká yọ gbà wá ká sọ̀rọ̀ débẹ̀ àwọn tí sáà máa takú pé ntí màá mú tiwa sáà wínú àwọn ọ̀fẹ́ gbọ̀ǹkà mi. wọn á ní àní àdìsí ànẹ́bí wí báyìí ó ní ìwọ̀n ọ̀fẹ́ gbọ́ ìmọ̀mù àgọ́ ànífàsá ti wí. Ah, àfa àti wọn bá sọ̀rọ̀ yìí ní ọ̀dà inú ìwọ àtẹ̀mí ta ló mọ àbú hanifa jura àwọn lọ tó múra kankankan òun tó gbé ọmọlẹ́yìn àbú hanifa lòun ìwọ ẹni yìí ń jẹ́ ara ọ̀nà Afghanistan India Pakistan Turkey ibẹ̀ làwọn tó tẹ̀lé Abu Hanifa báwa ti jẹ́ láfíríkà ń bí i tó pé kéwu mọ́mù Málìkì làwa ké bí wọn dé gbogbo mọ́ dákọ̀ yìí India ni Pakistan ni Turkey ni Afghanistan ni kí ni ọba mbẹ àwọn ọmọ kéwu ti Abu Hanifa lọ́pọ̀ mbẹ ẹni yìí wá jẹ́ kan láti bẹ̀ ọ̀hánà ọ̀dà tó kù mbẹ ni pé. Pe òun o sunna nabi lòun tẹ̀lé ń tòun sallallahu alaihi wasallam àmọ́ wọn takò abu hanifa lópin ìgbà tábu hanifa náà bá ti takò anabi wa muhammad sallallahu alaihi wasallam ara àǹfààní tá a fẹ́ kárí lónìí nù. mo wá fẹ́ fi yí ọ níṣe pé nínú èmi rẹ tá a mọ̀ nípa abu hanifa jura wọn lọ ti ń wí fún arákùnrin jọ ọ̀nà ọ̀jẹ̀ mọ̀ ní ọ̀rọ̀ mọ̀ kọ́ kọ́dà kéde pé kájọ wá pàdé ńjọba yìí kí wọ́n mọ ọkàn jẹsẹ̀ mọ́lẹ̀ lásán àsìn wípé àbífi wí ọlábọ́ ànípa wí wọ́n wá pàdé lóòótọ́ gbogbo ń dáhùn èèyàn ti rò pé wákàtí kan wákàtí méjì wọn ó sì máa fà á kọ́ra àwọn ọ̀fà fún ìṣẹ́jú márùn wọn ọ̀fà fún kínní fún ìṣẹ́jú márùn torí náà àwọn àfa inú tó lábòlẹ̀ ẹlùmẹ̀lẹ̀ nìyí òun sún náà yìí ọ̀hà ni ìbéèrè àkọ́kọ́ tó wọ́n bí ọ̀rẹ́ wa èèyàn Abu Hanifa ó ní pé kíjẹ ló kọ Abu Hanifa náà tó múra kankankan ní a Abu Hanifa náà la Abu Hanifa nínú ní orí béèrè kí béèrè oníbìrún Abu Hanifa náà la Abu Hanifa aa <laughs> Abu Hanifa kò kọ ẹ o òkì rẹ ni gbígbà tẹ̀yin náà ń pé baba ẹ baba akílẹ̀ yẹn àfa hmm? baba Abdulrahman baba Hanifa lòun ìtumọ̀ rẹ̀ nu sẹ́yìn olókọ́. Kilo ló kọ́ yín ẹ̀yin sá ẹni yìí ni wọ́n ń pè Abu Hanifa ká Abu Hanifa jẹ́ ń kọ́ An-Nu'man ibn Thabit An-Nu'manu ibn o àwọn èèyàn bá ní wọ́n máa wulẹ̀ wí nǹkan mi mọ́ ọ ma Abu Hanifa òun kẹ́ o sì jókòó agídí bí Abu Hanifa sábẹ́ Abu Hanifa àfẹ́rẹ́ dàpẹ́ mọ lọ́dí bí jókòó ṣe bó ṣe àwọn èèyàn wá gbọ́ yé lóòótọ́ gbà ẹni yìí sọ̀tà Abu Hanifa kódà ọmọ Abu Hanifa jọ lọ amófinrin lẹ pé ní anabi lòun ń tẹ̀lé Abu Hanifa lè fi ń mọ̀ ná anabi ni sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ bó ti yẹ kó rí nu ara àwọn pọ́ǹtì kéékèèké tá a padà sọ nìyẹn bọ̀ ká máa ń yan díẹ̀ díẹ̀ báwọn ká padà sórí èyí tí à ń bá bọ̀ a àti sọ ẹni ọ̀wà Mẹ́kà ẹni ó wà Madina ẹni ó wà ní Basra ẹni ó wà ní Kufa ní alimami Abu Hanifa àti alimami Sufyanu Thawri Sufyanu Thawri àwọn méjì ni wọ́n gbajúmọ̀ pẹ̀lú ọkọ Sufyan Sufyan ní ọkọ tí ọkọ mọ̀ nílẹ̀ Yorùbá ni ẹ lákàn ni Ọlọ́run bá bùn lọ́mọ ẹ máa sọ Sufyan àwọn àgbààfà ńláńlá méjì ní jẹ́bẹ̀ nùtà Islam mọ̀lẹ́nìkan ni ìmáàmù Maka kí ló kọjẹ́ Sufyan ibn Uyayna ẹnìkan ni máa mọ̀ ní kúfà sọfìyànù asáwòrì àwọn haúsá máa sọ mọ lọ́rẹ̀ sọfìyànù ilẹ̀ haúsá àmọ́ <laughs> kọ ìrọ̀pẹ́ nìkan ń jẹ́bẹ̀ ilẹ̀ yorùbá yìí àbúrò bá gbélé haúsá lógún nínú àwọn tó yẹ ká máa sọ ká máa fi rántí àwọn àlùfáà àwọn ẹni ọlọ́run kọ́lọ́n kọ́ máa sàn wọn lẹ́sàn dáadáa tọ́yì bàbá ní kúfà nínú àwọn ìlú tó tún gbajúmọ̀ ńgbà náà òun ni sham ibi à ń pè ní sáàmù lónìí ni ó ti fẹ́ tó countries mẹ́rin ìbẹ̀lẹ̀ ti rí Syria Jordan uh, Philistine Lebanon gbogbo àwọn yìí ni wọ́n ń pè ní kíni látọjú ayé ànábì ni wọ́n ń pè ní Sham uh, tani máa ń mú bẹ tí wọ́n mọ̀ bí wọ́n ti mọ̀ Málìkì Madina ẹ̀ òun ni al-Awza'i al-Awza'i ìmáàmù gbogbo àwọn tí ń kàkalẹ̀ yìí uh, bẹ́ẹ̀ bá kú òní sáàmù inú olùtọ́ gbajúmọ̀ láti ilẹ̀ òun ni mísọ̀rọ̀ ta ni máa mú wọn mísọ̀rọ̀ ńgbà náà bí máàlìkì ti gbajúmọ̀ mọ̀dínà ẹ́ bẹ́ẹ̀ ni aleisu ibnu saad aleisu ibnu saadin kọ́dọ̀ wọn àti máàmù máàlìkì ní ọ̀pọ̀lọpọ̀ fanfa ti ma láàrin ara wọn akẹgbẹ́ kan náà ni wọn contemporaries ni wọn. lẹ́tà lẹ́yìn aleisu ibnu saadu ìmáàmù shafi'i náà mísọ̀rọ̀ lòun náà padà gbẹ̀ngbẹ̀yìn ayé gbẹ̀ngbẹ̀yìn ayé rẹ̀ tẹ́gbẹ́ ń jẹ́ pé bí a bá ń ka ìmáàmù ní mísọ̀rọ̀ wọn kà ta ni alayfu ibn saadin wọn sì ka kínni muhammad kí ló kọ ṣáfì ẹlòmíín jẹ́ ṣáfì àyìn náà jẹ́ òun kọ́ àmọ́ jẹ́ ṣáfì àbí ó kọ rẹ̀ ni muhammad ó kọ ẹ̀ muhammadu ibnu idris muhammad ọmọ idris aṣáfì náà àwọn méjèèjì ní ń bẹ níbo àwọn ń bẹ ní Misra ó wá kù Baghdad Baghdad tó yẹ pé ní òun lọ́jẹ́ bíi asima ìmà nígbà yẹn ibẹ̀ láti rí alimami Ahmad ibn Hanbal ibẹ̀ láti rí alimami ibn Jarir ní Tabari ẹni ó ṣe tafsiru tó gbajúmọ̀ ni nínú àwọn ìmáàmù fíkìwù ni níbo láti rí òun ní Baghdad òun àti ìmáàmù Ahmad bákan náà àárí ta ni àárí alimami Abu Thawrin radiyallahu ta'ala rahimahullah ah, bákan náà nílẹ̀ iraki ní bagdadi bákan náà ní daudu zọhiri alimami daudu azọhiri èyí tí alimami ibn hazm jẹ́ àmà madhabi rẹ̀ kọlọ́nkọ́ masa kẹ́ gbogbo wọn. mo ní mo fẹ́ ká fa nǹkan kan yọ̀ ń bi ọkọ̀ wọn tí mo kà kalẹ̀ yìí èyí ṣe ipá àwọn mẹ́rin yìí péré ló kù èyí ṣe ipé kínní àwọn mẹ́rin yìí péré lókùtà àmọ̀ ẹ̀kọ́ ńbẹ́ńbẹ́ táwọn onímọ̀ máa ń fẹ́ ká kọ́ tí mo sì fẹ́ pe àkíyèsí àwa náà sí i. àwọn kan wà lórí pé ní kánà laythu afqaha min Malik kọ́dà rínú àwọn olùkọ́tàn tí wọ́n gbà pé al-Laythu bun Sa'd ju tani lọ Malik lọ tọ́ra àwọn tiẹ̀ súnmọ́ra àwọn ìgbà tí wọ́n ṣe kínni ó súnmọ́ra àwọn púpọ̀. kí wàá ló dé tí ó ṣe pé máàlìkù lókù táwọn èèyàn mọ̀ wọn ọ̀mọ Layth ibn Sa'd kí ló dé tó yẹ pé gbogbo àwọn wí lómi ìfẹ́ lè mọ kọ wọn rí àfìgbà tá dá kọ wọn yìí ebi náà ọ̀yẹ́ yìí náà wọn ò sì kéré sáwọn tá a mọ̀ yìí wọn ò kéré kan táwọn alfa identify tí mo fẹ́ kọ́ fún gbogbo àwa tá a jọ máa kéwú lónìí òun kan tó mú kéwú táwọn mọ́tò àbí tiwọn sẹ́kù tá a fi mọ àwọn yòókù mọ́ ilà bitalami ilà bitalami àwọn ọmọ kéwù wọn àwọn kíni àwọn ọmọ kéwù wọn kò tí ì rọrùn bó ti rọrùn lónìí yìí ìwọ lọ ọ̀dọ̀ àáfàá tó ti ń kéwu ọkàn máa ka gbogbo ẹ̀ sórí kíní yìí àbí ọ̀kan lè tó kalẹ̀ sí síwájú yìí àwọn ń gbà wọn òun ni wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe wàhálà ni wọ́n lọ wá tàdá yọ wá pépà yọ ọkọ̀ títí ẹ̀ ní jẹ́ pépà kò sí pépà ń gbà wọn bí à ń kọ nǹkan síbi awọ bí nǹkan nǹkan gbogbo máìlìkì wí máìlìkì wí ẹgbẹ̀rún ọdún ti lé tí máìlìkì ti wí lónìí táwa ń gbọ́ lónìí abu hanifa wí abu hanifa wí o ti lé lẹ́gbẹ̀rún ọdún ta ló jẹ́ àmọ́ lónìí at àwọn ọmọ kewu wọn ọlọ́run fi àwọn ọmọ kéwú tó jẹ́ gidi ọlọ́run fi kẹ́ àwọn mẹ́rẹ̀ẹ̀rin kò sí nǹkan kan tó mú mọ́dàbí tiwọn sẹ́kù títà àwọn àyókù òfin sẹ́kù àfáàn gbogbo wọn ẹni ọlọ́run ní gbogbo wọn àmọ́ nínú táwọn kọ̀tàkọ̀tà rí kọ́ ni pé ní àwọn ọmọ kéwu tàwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí ọlọ́run wọn ó ṣe wọn ò jẹ́ nǹkan wọn. bàbá tiẹ̀ ní ẹ̀wò ni nísìnyí ara wọn tó ṣe tíra nù wọn ẹlòmíràn tiẹ̀ ṣe tíra abu hanifa matira kan pé tíra tó ṣe ni rahimahulahu ta'ala bẹ́ẹ̀ madhabi rẹ̀ fẹ́ ríìchì ju madhabi mẹ́tẹ̀ẹ̀ta yòókù yìí lọ lónìí bàbá ni a sọ̀rọ̀ fíkìwò imam maliki náà tó ṣe tíra imam maliki ò ṣe ju muwatọ̀ lọ́tọ̀ tá a mà hmm? ibi tí fíkìwò rẹ̀ pọ̀ sí jù lónìí òun ni tíra tá à ń pè ní mudawana mudawana tó sahnun ẹni ó kó jọ ni wọ́n ń pè ní kíni sahnun ló fi popular pẹ̀lú rẹ̀ pé mudawanatu sahnun tọgbà alátọ̀dọ̀ abdulrahman ibn al-qasim rahimahullahu ta'ala bàbá ka mudawana ẹ̀rí tí wọ́n mọ̀ pé kọ́lá abdulrahman ibn qasim kọ́lá maliku orí awọ orí eegun kankan ni wọ́n kọ́ kalẹ̀ sí torí náà dàkún ọ̀dọ̀wọ̀ tiwa náà àtàwọn afáwa tó ṣẹ̀ṣẹ̀ lọ láìpẹ́ àtàwọn àfáà tí wọ́n sì ń bẹ tàǹjà barika ìmọ̀ wọn ẹ̀jẹ̀ amójútó ìdè ìmọ̀ wọn mẹ́lẹ̀ pàtàkì jùlọ ọlọ́run tiẹ̀ ti ṣe ń rọrùn fún wa bí mo ti wí ọ sórí ẹ sórí ansẹ̀t ní Saudi táwa gbé ọ̀pọ̀lọpọ̀ tíra tẹ̀ ń rí i pé baba bumba sì ṣe tíra baba Albani ṣe tíra baba bínú fẹ̀mẹ́ ni ṣe tíra tíra baba bínú fẹ̀mẹ́ nìkan jẹ́ ń bẹ precisely kémi o tó kó n Saudi ó ti wọ volume thirteen wọ́n ń pè ní asharhu al-mumti' asharhu al-mumti' nípa ọ̀rọ̀ fíkìw ni kọ̀sọ́ kan tí inú volume thirteen volumes yìí kọ̀sọ́ kan tí bàbá fún rẹ̀ jókòó library ti ń kọ́ fún rẹ̀ ẹ pé kí ló di tíra tí wọ́n bá jókòó tí wọ́n kọ́ àwọn èèyàn ń kéwú tán báyìí àwọn èèyàn wàá ka ẹni ó fi téèpù ká tiẹ̀ ẹni ó fi cd ká tiẹ̀ àwọn kan wá volunteer àwọn wá lọ jókòó pé ah báwa ti rí bàbá yìí àìmọye àwọn èèyàn lágbàáyé ni ò ní àǹfààní àti rí ah, bàbá ni èèyàn mélòó ẹlòmíín lè má ní tí ó fi gbọ́ ọ̀dà ẹ̀já sọ àwọn ọ̀rọ̀ rẹ̀ yìí wọ́n wá wọ́n wá tilẹ̀kùn mọ́ra wọn níbi tẹ́nìkan kan ti ní disturb wọn ẹ wo sẹ́ wọ́n wá fi késẹ́ẹ̀tì ní bọ ẹnu rẹ̀ gbogbo bí bàbá àwọn ti ń rí ọmọ asáré kọ́ ọmọ asáré kọ́ yẹn bá da késẹ́ẹ̀tì kan kọ kún tó kún wọ́n pa yín jì wọ́n tún mú késẹ́ẹ̀tì mi òun ni wọ́n padà wọ́n ń tẹ̀ sí tíra at least mi ní ntí ò kéré sí thirteen volumes yẹn láwọn àfáà tó lọ láìpẹ́ nù ẹ dákun ẹ já wa náà ó ṣe bẹ́ẹ̀ fáwọn àlùfáà wa nàìjíríà ń bí especially láfíríkà kódà àwọn àfáà wa ń Saudi mọ́ wọ́n máa kárán ní sùn wá pé kò sí xédímọ́ fún ìmọ̀ àwọn àfáà áfíríkà ó sì yẹ kó wá pàtàkì jùlọ ètò bá jẹ mọ́ ń pọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn tí àwọn èèyàn ó fi ṣàǹfààní lẹ́yìn táwọn ọba sí ma ntí ó jẹ́ kí màá Málìkì ó ṣẹ́kù ti Ṣáfi'í ti Ahmad bin Hanbal kódà mọ́lá ń bẹ nínú àkọọ́lẹ̀ pé wọ́n gbà pé lẹ́yìnfù makéwujú dání lọ ọmọkéwujú Málìkì lọ àmọ́ tá a máa lẹ́yìnfù mọ́ lónìí torí pé màmú Málìkì orúzẹ̀kọ̀ bí nùjàbá mẹ́nà tàlámì kọ́lọ̀ nǹkan máa ṣàṣẹ rọrùn fún gbogbo wa náà ara ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ ń bi àmì yàtú màdáhìbì nìyẹn tọ́yì. Ah, tọ́ba wa rí bẹ́ẹ̀ ah, mo rántí nǹkan kan nísìnyí nígbà tí n sọ̀rọ̀ àwọn àlùfáà àwọn ìbọ́yọ́ lọ́wọ́ padà rán mi létí ah, mo dákọ̀ bàbá bí náà fẹ́ mi nàbí nà tọ́yì àwọn àlùfáà tá a dákọ̀ yìí ìmáàmù ìmáàmù ìmáàmù ìmáàmù wọ̀nyí àtàwọn tó kù alqasim eh, abu obeid alqasim ibn salam ibn taymiya nù àwọn àyìnmánì tí ó kéré sí àwọn máàlìkì àwọn nǹkan kan báyìí náà nítorí jẹ́ kéwu tí wọ́n sẹ́kù nù. kótó tiẹ̀ wá kan àwọn káfí gbàgbọ́ yẹ kí ni jẹ́ mọ́bẹ́ àbí torí pé bọ́pọ̀lọpọ̀ tí wàá sọ mọ́bẹ́ àbí dì lónìí bí ìgbà pé ní abu hanifa ní islam tiẹ̀ lọ́tọ̀ Maliki náà dé ọ̀dà ìsìláàmù tiẹ̀ náà lẹ̀ Ṣáfìí náà dé ó introduce ìsìláàmù tiẹ̀ Ahmad bin Hanbal náà dé olómi ọ̀gbà ti irú ìsìláàmù tiẹ̀ òun náà nítorí bẹ́ẹ̀ àkọ́kọ́ ń tẹ́ fi mọ̀ pé òrí bẹ́ẹ̀ ni pé Ọlọ́run ṣe ń rọrùn fún wa àwọn mẹ́ta nú àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí àáfàá sọmọ kí ohun gbogbo wọn bẹ̀rẹ̀ látòrí Malik tóbi dórí tani tóbi dórí Ahmad ibn Hanbal. Shafi'i kéwú lọ́dọ̀ Maliku Ahmadu kéwú lọ́dọ̀ Shafi'i ó fi hàn pé ọ̀rọ̀ pé ní èmi ò ṣe tiẹ̀ <laughs> ẹ́ jẹ́ ń kò sí n bá bí kí n bí lọ́nà bòmí pé tá ń dá mọ́tẹ́ àbí Málìkì lẹ̀ ṣé mọ́ lọ́ dá àbí lẹ̀ kí ẹ máa pè ní àbí ọ̀ mọ̀ pé àbí kan jẹ́ àbí òdodo ìmáàmù abu hanifa ọmọ pé mọ́tàbí kan bẹ tẹ́yìn ń pè ní <laughs> mọ́tàbí abi hanifa àwọn kan ń kọ́ yẹn ń kéwú báwọn yẹn bá sì wá béèrè ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n ṣàlàyé rẹ̀ fún àwọn ọmọ kéwú yìí wá ń kọ́ ńgbọ̀ padà wá di páwọn ò sí mọ́ lọ́wọ́ àdó kọ pé ah nítorí wí yìí lójú ọ̀nà tanu ah, abu hanifa ló wí bẹ́ẹ̀ máàlíkù ló wí bẹ́ẹ̀ bí mọ́tàbí ṣe dénú àwọn kí wọ́n dá mọ́tàbí lẹ́ o. Imamu àti abu hanifa ni àti maliku ni àti shafi'i ni àti ahmed bin hanbal kò sọ́kan nù wọn tọ́rẹ́ lomi gbọ́ yé bi pé bí bàtà wa náà ń lónìí ya èmi àwa kakọ̀ dẹ́gbẹ́lẹ̀ ẹ bá bu hanifa náà dálẹ̀ ebi <laughs> maliki náà dá mọ́tí àbílẹ̀ wọn ò dá mọ́tí àbílẹ̀ o àwọn ń gbisẹ́ tọ́lọ́hún ń kọ́ àwọn èèyàn kéwù ẹni ó lè ṣe tí ó ra nù wọ́n ṣe ńgbọ̀ wá yá tó di ń kọ́ kalẹ̀ lọ́wọ́ à ń di pé àwọn èèyàn mọ̀ pé ní a eléyìí ọ̀dọ̀ máàlìkì ló ti kéwú ẹni náà tó ké lọ́dọ̀ tiẹ̀ ẹni náà ké ní ọ̀dọ̀ tiẹ̀ nínú àwọn ẹ̀kọ́ àti ìlànà tá a gbọ́dọ̀ mọ̀ tá a bá ń sọ̀rọ̀ màdáhìbù wọn ò dá màdáhìbù yìí lẹ̀ bí ìgbà tá à ń dá ẹgbẹ́ kalẹ̀ tọ́yì mo ní àwọn àyímọ̀ wọ̀nyí àtàwọn tó sẹ́kù tá a mọ̀ àtàwọn tí a mọ̀ mọ́ yìí ipò wo ni wọ́n dúró sànàgbà muhammad sallallahu alaihi wa sallam ipò wo ni wọ́n dúró sànàbì ṣe amúgbálẹ́gbẹ̀ ànàbì ni wọ́n ní àbárólé ànàbì àbígbàkejì ànàbì sallallahu alaihi wa sallam àkọ́kọ́ nù tí mo rò pé yóò ti clear sí yín nísìnyí ni pé gbogbo ohun tí mo wí yóò lè ṣẹlẹ̀ àbí torí kò sọ́kàn tó bá ànàbì láyé nù wọn sallallahu alaihi wa sallam ẹ̀dá kan ẹja máa dé tọ́yìí kí wọ́n tó káwọn tó dáyé àti imaamu abu hanifa ni àti maliku shafi ahmed ni. ẹ wo intavani nígbà tá ànábì ò ti sí mọ́ sallallahu alaihi wasallam dìgbà tí wọ́n tó bí àwọn mẹ́bí àgbéwò làwọn èèyàn fi ń sin àbáwọn èèyàn ò sin lọ́hùn àgbéwò làwọn èèyàn lò kọ̀sá gbọ́dọ̀ jẹ́ máàlì àbí torí kọ́ bọ́dà ẹnìkan ní wọ́n ní pé ó ní tọ̀ríkọ̀ wo ni wọ́n ṣe ń bẹ̀ ó ní Tìjàní ó tún ní kọ́ọ̀dìrí àwọn náà èyí ṣe tí òun gbé lórí ọ̀dọ̀ ìwò làǹdẹ́bì ṣe ń bẹ̀ ah ọ̀wá ronú lọ ah Tìjàní yà yìí ọkà wo pé wo lòun ó wí bí hmm, ní jìnnà sí làákàyè tẹ̀fẹ́ tẹ̀fẹ́ bí gbàgbé kéèyàn gbé mọ́tàbí ọ̀làǹdẹ́bí ńlò kéèyàn gbé mọ́tàbí máàlìkì ńlò náà ńbọ máàlì ńjọ wọn bí máàlìkù níta ń sọ nìyẹn o kèyí pàbà ń tẹnu bá àwọn kankan bọ̀ lápèjúwe láti lè jẹ́ òye gbígbà téèyàn ń sọ pé ẹni tí wọn bí ẹ́ gbé bàbá kan tó ti kú látọgọ́rùn ọdún ìlànà rẹ̀ ní fi ń sin lọ́hùn kò bá a mú bẹ́ẹ̀ àbí. ìbéèrè yẹn kí n tún tún béèrè lẹ́ẹ̀kan sí káwọn eléyìí ó tó dáyé sáwọn èèyàn sin lọ́hùn hmm? wọ́n sin kí láàpì kì bẹ̀ ni pé àṣé kì í ṣe dandan kí mẹ́tẹ́ àbí ọ wà kéèyàn tó sin torí tí ọba jẹ́ bẹ́ẹ̀ ni kò yẹ ká ọba ti lọ gẹ́lẹ́ ló ti yẹ ká rí mẹ́tẹ́ àbí tọ́ba yìí pé èèyàn ò lè sin wà but practically mo wí fún yín gbogbo àwọn yìí ọba láyé sallallahu alayhi wa sallam tọ káwọn tó dáyé ẹ àtìgbà tá nàbí ò ti sí mọ àwọn yẹn sàn sin lọhùn kọ́dà nù àkọọ́lẹ̀ ni pé kótó kan generation tàwọn tá a kà yìí ńgbà tá ẹnìkan kan ò tí ì mọ àwọn ọ̀tọ̀ làwọn tí wọ́n mọ̀ wọn èké ẹ pa wọn ní ìmáàmù ni kíni ẹ kọ́ táwọn gbajúmọ̀ ni pé alifakiri alifakiri ẹni ọgbàgbọ́ yé ẹ̀sìn ọgbàgbọ́ yé máa fòrò hàn kódà báwa ti mọ̀ wọ́n ní ìmáàmù mẹ́rin yìí àwọn kan bẹ tí wọ́n ń pè ní alifokọ̀háwù asaba alifokọ̀háwù asaba nínú tàn nínú history islam wípé àwọn fàkíwù fàkíwù ńláńlá méje kan bẹ gbogbo àwọn méjèèje yìí bóyá kẹ́ pa kínní gbogbo àwọn méjèèje yìí wọ́n ṣáájú generation ti àwọn wo. Eh? àwọn àìmọ̀ mẹ́rẹ̀ẹ̀rin yìí ẹgbẹ́ síta hmm. Hmm. àbí ká nìyẹn pa torí kò ní já gbọ́ eh, àsìkò magrebi ò sì tí ì tó àbí <laughs> eh, eh, alfuqaha asaba kọ́dà àwọn ṣáájú àwọn mẹ́rẹ̀ẹ̀rin àwọn àìmọ̀ yìí hmm, tá a mọ àwọn fuqaha asaba yìí àbí ta lọ́mọ nù wọn masalasi la wa naam alhassanul basri la kò sí nínú àwọn fuqaha sábà ẹ kú ọlọ́run san ilé ẹsẹ̀ dáadáa ẹ àwọn gbogbo àwọn tá à ń wíyè ṣe sọ̀hábí ànábì o àlẹ́yìn ìgbà tá ànábì ò sí mọ́ àwọn tó dé generation tó dé lẹ́yìn ànábì gbogbo àwọn tá à ń pè ní kíni táàbì àyí òun ni wọn torí ń ta ara ń tọ́ yẹ ká sọnù gbogbo àwọn àyímọ̀ wọ̀nyí kọ́ làwọn èsì táàbì yìí wọn yẹ ṣe sọ̀hábà wọn yẹ ṣe tábìlì generation tó wá lẹ́yìn tábìlì yìí làwọn ní àwọn àyímọ̀ mẹ́rẹ̀ẹ̀rin wọ̀nyí ẹnìkan tí ọ̀rọ̀ wa ń bẹ̀ pé bọ́yá ó súnmọ́ kó jẹ́ tábìlì òun ni màmá Abu Hanifa pàtẹ́ yìí tó rinlẹ̀ náà ní pò gan kìí ṣe tábìlì Muhammad ibn al-Qasim ò lè jẹ́ aha naam eh, Muhammad ibn al-Qasim Abdurrahman ibn al-Qasim Muhammad ibn al-Qasim. Ah, tọ́tàmá abubakar siddiq barakallahu fiikum naam ọ̀kan nù ẹjẹ̀ ń fún yín ní tẹ́bi tètè rántí àwọn fuqaha méjèèjì yìí ẹni ọba lè kọ́ kí n tẹ́sì yín nísìnyí bóyá yín náà lè máa da ẹ lè da téèpù kọ ẹ wàláhí ọ̀pọ̀lọpọ̀ tíra tẹ̀ ń tí wọ́n sọ di tíra nù talọ́mọ tíra tó ń pè ní adwa'ul bayan fi ida'il qur'ani bil qur'an nínú tafsiru tọmọ kíwọ̀ gbọdọ̀ má nìyí téèyàn bá mọ̀ bẹ́ẹ̀ àdúrà olùbáyán fi ìdọ́hìl kùránì bíl kùrán ọlọ́run sànù bàbá tó ṣe púpọ̀ sheikh muhammad al-amin ashinqaiti rahimahullahu ta'ala inú àwọn táwọn èèyàn bìlíìfù pé àṣìlóye tó kù nígbà tó ń wà láyé bí ìròyìn tá a máa gbọ́n pa Málíkì Ṣáfì bẹ́ẹ̀ ni sheikh muhammad al rí ọlọ́run ó jogún mọ̀ náà fún wọn púpọ̀ wọn àjọmọ̀ áfíríkà wa ń bíi ọmọ Mauritania ni wọ́n láfíríkà ń bì ah, gbogbo tafsiru yìí adua olùbáyánì yìí èmi gbọ́ tọ́ra títífìlì látẹnu àlùfáà mi fadilatu sheikh aminullahi ibrahim rahimahullahu ta'ala àwọn baba wa sheikh madina ọlọ́nkọ́mọ́sá baba kẹwọn tọ́ra àwọn ń bẹ nínú àwọn tó ní privilege àti gba kíwú lẹ́nu sheikh muhammadu alamin shinqiti èyí báyọ̀ ọ̀bá èyí ń fún wa àwọn sheikh madina ń bẹ náà àwọn tí baba ṣèǹkì ti kọ́ ní kéwú ní madina báyìí torí pé nineteen seventy three àbí nǹkan baba ṣèǹkì ti tó kú rahimahullahu ta'ala àwọn ni wọ́n sọ fún mi authoritative lè pé gbogbo àdúrà albayani yìí tafsiru tí baba ń ṣe ní masalasi náà ni wọ́n wá ní àwọn ọmọ kéwú bíi mẹ́rin àbí mélòó ni wọ́n pè wọ́n tó yẹ pé àwọn yáwọ̀ nǹkan kíkọ púpọ̀ bí bàbá bá ti ń wí àwọn ọ̀sẹ̀sẹ̀ lọ ká kọjá ẹ̀sìn tí wọ́n ká ń gbà ń mọ́ ká gan ó lè mọ́ clear àwọn bá ń sáré ṣe kí ni wọ́n ń kọ́ kalẹ̀ àwọn mẹ́rin àbí mélòó tẹ́lẹ̀ yóò bá rí kọ́ eléyìí ó rí kọ́ òun ló di àdúrà ọ̀gbàyàní lónìí nínú tẹ̀síìrù first class tẹ̀síìrù òun ni àdúrà ọ̀gbàyàní ẹni tí ọba ní mo gbà ń yànjú kéèyàn ò ní pàtàkì jùlọ bí ọba máa àwọn tẹ̀síìrù tí ọmọ jáde nínú fánú màkàn tí ó tún máa wọ bòmí bẹ́ẹ̀ Shinqitiyu rahimahullahu ta'ala. tọ́yì ah, mo níbo la ṣe fẹ́ mọ àwọn àyímọ̀ méje àwọn fuqaha méjèèjì ẹ malam mo ní mo á fẹ́ tẹ̀sí ẹ̀kẹ́ náà ní sọ gbogbo ẹ̀ ẹjọ́ ọba sì ti rí kọ́ ọba <laughs> dìgbà mi yọ mọ̀ mọ́ ẹsẹ̀ orin méjì péré ni bẹ́ẹ̀ bá ti ha ẹsẹ̀ orin méjì arọ ọ̀nà táwọn afáàmọ́ fi kọ́ yẹn bí wọ́n ṣe máa dèké mọ́lẹ̀ wọ́n wàá sọ́dọ̀ orin orin lárúbáwá torí pé nù psychologically wọ́n ti mọ̀ pé yẹn máa tètè ha orin ju <laughs> nǹkan mi lọ gbogbo ẹ àdúgbò tí àdáwò tó ká àdúgbò nísìnyí tó gbé ní kọfẹ sí gbàtọ bàfin ojúlé mẹ́ta mẹ́rin kọ rẹ nìkan tí ó gbẹgẹ nìkan dùrù kalẹ̀ jọ ma gbogbo làwọn ọmọ ma ha sórí bàbá gbé bí wọn ti ń gbọ́ òun náà kùránì náà wọn ń gbọ́ káàkiri ẹ̀yin ò ní mọ̀ ẹ dókítà Abubakar Aliaga ọlọ́wọ́ sanwó-ẹlẹ́sẹ̀ dáadáa wọn lọ́mọ ọdún mẹ́ta ha kùránì jọ ní kí ni ò lè ṣẹlẹ̀ òun ọmọ gbọ́ gbogbo yìí tí àwọn ọmọdé wa ń gbọ́ yìí bó ń bá ti jí láàárọ̀ kùránì ní lọ́kọ́ gbọ́ yọba tún sùn kùránì ní ọgbọ́ ní kúkúrú. إذا قيل من في العلم سبعة أبحر روايتهم عن العلم ليست بخارجة فقل هم عبيد الله عروة قاسم سعيد أبو بكر سليمان خارجة وتقال mélòó lẹ rí kọ́mẹ́ ta lórí méjèèjì kọ́ ká fún lẹ́bùn ẹ ta lórí ẹni ọba rí méjèèjì kọ́ insha allah ń fún lẹ́bùn kò sí kẹ́ẹ̀fì mọ iṣẹ́ tí àwọn tí wọ́n kọ tíra táwa ń kà lọ́fẹ̀ẹ́ lófò lónìí kẹ́ẹ̀fì mọ iṣẹ́ tí wọ́n ṣe kẹ́ẹ̀fì wa mọ iye ládá tí wọ́n mọ bá wọn mo fi yóò láti encourage àwa náà èyí tí ó jìnnà mo sọ gbogbo àwọn baba bí mo fẹ́ mẹ́rin nísìnyí àwọn ṣẹ̀ṣẹ̀ lọ ni gbogbo àwa náà èmi náà ń bẹ nínú ẹni tó láǹfààní àti kéwú lọ́yìn wájú baba bí mo fẹ́ mi rahimahullahu ta'ala nínú ẹ ńlọrin bíi sheikh abdulwahab nàgẹ̀rì ta lọ́mọ sábìgbò wọn náà jìnnà síbi yàrá àwọn tiẹ̀ lázàmà baba bí mo fẹ́ mẹ́rin púpọ̀ àwọn atúmọ̀ travel láti Madina lọ kọ̀sínù lọ bá bàbá bí bàbá ọba tètè wá Madina tọ́ ìlú ṣé kí n wílẹ̀ kan sí. ìdá akéèlà máa ń fẹlẹ̀ ẹ̀yìn mi kò sí ẹ̀bùn máa ń nìsín àṣà àríwá wí pẹ̀lẹ́pẹ̀lẹ́. ìdá akéèlà máa ń fẹlẹ̀ ẹ̀yìn mi sábàátú àbùhúrin riwaayatuhum anil ilmi laysat bi fakul hum. عبيد الله عروة قاسم sa'idun abubakarin suleimanu kharija àwọn méjèèjì náà ni alifokọhau asaba àwọn ni àwọn èèyàn kọ́mà ló ń fi kí kọ́dà kó tó kan kíni kó tó kan àwọn àìmọ̀ mẹ́rẹ̀ẹ̀rin tí a mọ̀ lónìí níta fẹ́ mú bẹ̀yẹn ni pé ó fi hàn pé ní kí àwọn èèyàn ń sin lọ́run ó sì ní bí ti ń sìn á sì gbọ́ kan kí wọ́n pé gbogbo ẹni ó sin lọ́run tí ń gba amádàbí ò tí ì dẹ́hùn wọ́n á ń di ẹ̀sìn wọn síbì kan ni kọ̀dọ́dọ̀ ọlọ́hùn àbá gbọ́ bẹ́ẹ̀ tọ̀ ẹ̀kọ́ ńláńlá ní àwa débi àwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan tá a fẹ́ a jẹ́ pé àwọn tí ó ní wọn ò ojú ọ̀nà ẹ̀sìn bí máa nà téèyàn ó fi wá pé mọ́tò àbí tiwa ní bí bàtà mọ̀ pé ìsìláàmù tiwa ní ìsìláàmù tàbí ànífà tèmi ìsìláàmù ti máìlíkù ti bẹ́ẹ̀ lómi ṣe ń gbọ́ yé lónìí a jẹ́ pé kò rí bẹ́ẹ̀ tí wọ́n bá ní kílódé tí ò rí bẹ́ẹ̀ ìwọ náà bí wọ́n kọ́dà bẹ́ẹ̀ yàn ọ́ kéwú gba ọdún wo wọ́n bí àwọn tẹ̀ ń wí yìí kí wọn tó dáyé anabi òsínláyé mọ́ lé lọ́gọ́rùn ọdún wọn tó bí ẹlòmíì one hundred and fifty ni wọ́n tó bí mọ́mú yìí ìmáàmù Ṣáfi'í ètò sẹgbẹ́ ìmáàmù Ahmad bin Hanbal kọ́lọ́kọ́ mọ́sá akẹ́ gbogbo wọn ìbáwọn ah, èèyàn ń sin lọ́hùn ajẹ́ pé kò necessary kí èèyàn ó ní mọ́dé àbí kó tó ṣe kíni kó tó sin lọ́hùn ẹ dákun ẹ jẹ́ ká ọ̀n da Hanafi tí ń Abu Hanifa tí ò jẹ́ Maliki tí ò jẹ́ Ṣáfi'í tí ò jẹ́ Hanbali ó lè sin lọ́hùn àbí ò lè ẹ́ kí ló dé tó fi lè ṣe lọ́hùn torí báwọn kan ti sìn bẹ́ẹ̀ tí a sì gbọ́ pé ọlọ́run ọgbà ẹ̀sìn wọn àkọ́kọ́ pọ́ǹtì nìyẹn tọ́ tọ́ba wa rí bẹ́ẹ̀ kí wàá ní ẹlòmíì lè wá gbé kí ni ìwúlò wọn gbà ń gbà tó gbé yẹn lè sin lọ́hùn tí ọba rí wọn ìgbà wọn láwa pe àkíyèsí wa sí. ẹ jẹ́ ń fún yín lẹ́ example kan nísìnyí ẹnìkan fẹ́ lọ wọn náà ń pèlú kan ní àwọn oko lọrin ìtàlọ ẹran alójú ọ̀kan alápá ọ̀pọ̀lọpọ̀ yẹn máa lápá àwọn oko tí hmm? gbẹ́ngbẹ́lẹ́kọ àbíkílẹ́kọ gbangbalako ẹ̀mẹ́gbẹ́ ọmọ bẹ́ẹ̀ yọwẹrẹ ẹ àbí gbangbalako èyàn wá ní nísìnyí fẹ́ lọ gbangbalako ẹ ọwọ́ ọlọ́run fẹ́ lọ bo gbangbalako kò sì béèrè pọ́nà bo ni gbangbalako wà wọn á níbo lẹsẹ fẹ́ rìn wọn ní kò níbi wọn bá rìn lọ nàbí tó wọn bá rí bẹnu kó wọn gbọ́ nàbí ni wọn bá sì rí bí náà wọn tún gba ọ̀nà bí àbí ọwọ́ akọ́kọ́ mẹ́rí lé ọ̀nà ọ̀dọ́ wa ọ̀nà fòmọ́ hmm, lọ́nà pàkátà àti wàhálà ó rìn lọ gbá kò sí gbangbalako lọ́nà ọ̀dọ́ wa àbí aha bóyá dé má di ẹsẹ̀ ń ro àbó dé ògúndélé àbó tiẹ̀ tún rìn jù bẹ́ẹ̀ lọ gbọ́dọ̀ yàrá yẹn sọ gbà ah, kílẹ̀ ń wá tó bá nǹkan sí ìhun yà yẹn o ń bọ̀ bá tó béèrè àmọ́ kàn jáde kò bí ẹnìkan tẹ́lẹ̀ o tún wá padà bẹ́ẹ̀ ọba tún mérí lé bọ́yọ́ náà fún o tún mérí lọ́nà jẹba o hmm? tún mórí lọ́nà èkó bẹ́ẹ̀ bọ́ bá sì tètè wá bá mọ́lá ishaq pé ẹ̀rákùn mo fẹ́ lọ. gbangba la ko ẹ̀yọ́ kan sọ fún gbọ́nà bo wa ẹ́ ọ̀nà bo lọ́wọ́ tọ́ sẹ́rí pé kọjá sínú yìí dáadáa ẹ̀yọ́ ti ṣe wàhálà ẹ̀mí rẹ̀ ó ti fẹ́ bọ́ ogbó yìí dájẹ́ ẹ̀ dákọ̀ yìí kò sí ń bẹ́ẹ̀ àwọn kan sọ fún pé ọ̀nà bíi ni ẹ̀rákùn yóò rọrùn àbí ò ní rọrùn ẹ́ báwọn kẹ́nìkan wá dìde lónìí kan kí ni Abu Hanifa wo ní Málíkì wo ẹ̀yin ẹ̀gbẹ́ Kùránì ẹ̀yin ẹ̀gbẹ́ ẹ̀gbẹ́ àdìsí jáde <laughs> kò ní di Málíkì kan ṣe ṣáàrú àdìsí kan ìbọn gbọ́láwùbá èmi náà gbọ́láwùbá wa ọ̀rọ̀ rẹ̀ dàbí <laughs> ẹni tí ń wá gbangba la ko ẹ tọkọ kọrí sí fòmọ́ tó tún lẹ́rí máa jẹ́ bá ẹ àbọ̀ lẹ́rí mẹ́kọ̀ọ́ ti dé kókó tó mọ̀ pé kò sí gbangba ko ní lọ́nà bẹ̀rù ó lè padà wá mọ gbangba lákò o àmọ́ yóò ti ṣe wàhálà ẹ̀mí rẹ̀ ó ti fẹ́ bọ́ ó sì lè má mà ó lè má ṣe kí ni ó lè má mà bàbá wà lórí pé òun ò ní bí ẹnìkan iná yín yọ ọmọ kọ́dọ̀ ó lè wá ó lè kọjá gbangba lákò gangan mọ́mọ́ <laughs> yóò ti gbàgbẹ́ kọjá gan-an nígbà tó gbé ìtòhùn ti mú mi ni pé òun ò ní di agbọn abẹ nìkan pé sẹmi náà mọ ìgbọ yorùbá ní ìmọ̀ gbangbalako irú ẹni tó bá ní gíní abu hanifa gíní malik gíní shafi àpèjúwe rẹ̀ nù mo rò kó yé torí náà ká kìlọ̀ fúnra wa lẹ́gbẹ̀ẹ́ méjèèjì bàbá oní maliki làwa ìmọ̀ maliki ń tiwa ìmọ̀ abu hanifa ń tiwa wọ́n ń sin lọ́hùn kí abu hanifa tó dáyé wọ́n ń sin lọ́hùn kí máàlìkò tó dáyé ìwọ́n tó sì fẹ́ wá yọ wọ́n kú yẹnyẹn náà tọ́ ọmọ yìí wọn ẹ́ kéèyàn jẹ́ ọmọ pé ní ó lè padà já sọ́nà o àmọ́ ó ṣe wàhálà jìnnà kí wàá ló ń là káyè èèyàn ọdún mélòó lè yàn ọlọ́mọ tó ń gbé láyé ẹ́ tí ó ti wá kọ́kọ́ wé yóò wé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ń bi àwọn ọ̀nà kí lọ́nà tó sì lè bi àwọn tó ti rìn ọ̀nà ń táwọn kan sọ fún ọ pé àdìsí báyìí ló wí báyìí ìwọ lè máa rò pa àdìsí kan wí nǹkan kan àwọn máa àdìsí tó dé lọ́nà bòmí wọ́n ti sọ ọ́ alimami ahmed bin hanbal inú àwọn tá a dákọ̀ yìí kẹ́ fi mọ bí wọ́n ti tó wọ́n wá bíi pé bẹ́ẹ̀yàn bá ha àdìsí mélòó lẹ́nu kankan wáyé ha sẹ́lẹ̀ ààrẹ ni wọ́n ha five hundred one thousand kọ́ kò sí wọ́n wá bí imaamu ahmadu gbẹ́bẹ́ yẹn bá ha ten thousand àdìsí só lè máa ṣe fatiwa onímbo fatiwa ilẹ̀ ń gbé fatiwa yìí wọ́n ní tó mọ ẹgbẹ̀rún mẹ́wàá wọ́n ní fatiwa kọ́ ọ̀nà ọ̀dà tó ìṣirò náà alifan tó mọ twenty thousand àdìsí ńkọ́ ọ̀rọ̀ fatiwa lẹ̀ ń bí bí kíní yìí ní kúkúrú ń bá wa gbé lórí pé tọ́ tó bá ma mí àtò alifi nkọ́ tó ma àdìsí hundred thousand ẹgbẹ́ gíní mọ́ muhammadu wí kọ́lá arjù kọ́lá arjù ó ṣeéṣe ó ṣeéṣe irú yìí ń lé ẹ́ kẹ́ẹ̀fì ma báwọn ti ma hmm? èyí tí wọ aládìísì méjì mẹ́wàá tí ọmọ ìbẹ̀rẹ̀ rẹ̀ tọ́ ọmọ bí ọ parí sí. Si tọ́ ọmọ mọ́tòlákù tọ́ ọmọ mọ̀kọ́yádù tọ́ ọmọ ámù tọ́ ọmọ káásù ọmọ násìkù ọmọ mọ̀nsúkù ọ̀dà òfin mọ̀nsúkù lé ọgbà násìkù mọ́ àbí násìkù lọ́mọ ọmọ ọgbẹ́ lọ́lọ́run ti náà wọ́n ṣe ìhàtọ̀ rẹ̀ àǹfààní wọn nù o nínú àwọn àǹfààní ńláńlá àmọ́ ká máa tún wí o àwọn pé bí ọba sí mọ́bí àbí kò sí kínni kò sẹ́sìn wa kò rí báwọn tọ́yìí nínú àǹfààní ńláńlá tó wà fáwọn mazahibu practically téèyàn bá ń ka àwọn fatawa wọn àbáwọn masailu wọn ẹ máa yin ọlọ́run lógo lára wọn pẹ̀lú ntọ́lọ́run ṣe fún wọn. torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n wá ń bi wọ́n gbogbo tó di fíkìwù tíra fíkìwù nǹkankan yìí àwọn tí ń ṣẹlẹ̀ náà ni àwọn tí ń ṣe kí ni tí ń ṣẹlẹ̀ ńgbà wà nù mọ́sálásí nísìnyí àfa yìí ní nǹkan kan tó ṣẹlẹ̀ sí ilé ọwọ́ abéèrè gbogbo yín sì wà nù mọ́sálásí ẹ̀ wá fò díjí pé òun ní ń béèrè gbé àwọn ẹ̀dọ́ ẹ̀dá lóhùn òun ló ní ẹ̀ òun ló ní béèrè òun àfa wa dá àfa tó béèrè lóhùn tán nígbà wọn dàárọ̀ ọjọ́ kejì wọn náà bá fẹ́ dákun mu ní béèrè náà kí ni béèrè rẹ ọwọ́ ajẹ́rù béèrè tó fò ó di etí ń gbà wọn béèrè lánàá sọ kí bá àfa àwọn bá léèyàn jáde kọ̀ láì fi ẹ́ aha ara àǹfààní madhaibu nù bí ẹnìkan bá béèrè ìbéèrè ìbéèrè yẹn lè ṣe mílíọ̀nsì èèyàn ní àǹfààní tí ó ṣẹ̀ṣẹ̀ nídìí káwọn ṣẹ̀ṣẹ̀ máa béèrè mọ́ àwọn madhaibu yìí ìbéèrè ẹnìkọ̀ọ̀kan látàrí mẹ́yẹ ẹgbẹ̀rún ọdún wọn ti wá dìvẹ́lọ́pù ẹ̀ ẹnìkan béèrè báyìí dájọ́ rẹ̀ ní kí wọ́n wá pé àfikẹ́mi náà lọ kí n lọ béèrè tèmi èmi ọtí ẹ̀ lẹ́wìn ẹni tí máa ń ṣe léyìn nǹkan ń dààmú ara rẹ̀ ni kọ́dà yóò máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn gbé síra wọn ara àǹfààní màdáìbù nìyẹn gbogbo àwọn àfáwọn yìí kọ́dà ti ń ṣẹlẹ̀ láàrin lọ́kọ-láya ti ń ṣẹlẹ̀ irú ẹ̀jẹ̀ wo lobìnrin rí irú gbogbo ẹ̀ làwọn ti fi experience wọn táwọn èèyàn ti bí wọn wọ́n ti wo kùránì wọ́n ti wo súnà wọ́n ti fèsì kéèyàn wá ṣẹ̀ṣẹ̀ pé òun jòkó nísìnyí wọ́n ṣẹ̀ṣẹ̀ máa kọ́dà ń bi tí wọ́n gbìyànjú dé àwọn tí ọmọ ṣẹlẹ̀ ń gbà wọn ẹ́ wọ́n sì ń ronú rẹ̀ kalẹ̀ àwọn míì kan béèrè gbígbà tí yẹn ń béèrè ni pé àwọn ni wọ́n ń pè ní ara àìtì yìí ẹ máa wọn ara àìtì yìí àwọn tí wọ́n máa bí àfa pé ara àìtà ẹ tó bá jẹ́ báyìí ńkọ́ ntí ọ̀sẹ̀lẹ̀ rí àwọn àfa àwọn yẹn ń kọ́rẹ́jì wa kéèyàn jẹ́ ara àìtì o ọkàn máa hun ìbéèrè ẹlòmínà ń bẹ ìbéèrè jẹ́ òun ṣẹlẹ̀ rí nbìkan ẹnìkan gbà tí ń jábọ́ bọ́ ọ ọba tó ń bọ́ sórí kìnnì kan ọba tó ní ti ẹnìkan jábọ̀ orú ẹ̀ rí àmọ́ kọ́dà gbogbo orú léyìí làwọn afáà yìí ti fèsì bọ́ọ̀ bá ń wá mọ́sí alábẹ́ yẹn bóòlù àti kírun nu pléènì nísìnyí bóòlù àti ṣe kínní bóòlù àti kírun bẹ́ẹ̀ yẹn bá wà nù pléènì wọ́n wàá bá a pé nínú àwọn tíra ẹgbẹ̀rún ọdún kí pléènì ó tó wà wọ́n ti ní à stọpin kò sí rajà èyí táwọn náà ń sọ èyí táwọn náà ń sọ òun náà gbọ́ hmm? tẹ bá téèyàn bá délẹ̀ lárúbáwá rí nísìnyí àbí lu èbó rí bó ti wọ́n gbọ́ lárúbáwá tó tọ́ jáde rí níjọba ọba kọ́ láǹdì lẹ̀ lárúbáwá ògbégbọ̀n tí wọ́n yí torí pé ìsọwọ́sọ̀rọ̀ tiwọn ó yàtọ̀ fún ahọ́n tí tí wọ́n gbọ́ ń bì í o lè mọ lóga jù wọ́n lọ o lè mọ náwó jù wọ́n lọ o lè mọ sọ́rùfù jù wọ́n lọ àmọ́ ń gbọ́ pé déètì wọn ni kọ́dà bí bí wọ́n ti ṣe ahọ́n wọn ń bí nǹkan míì bẹ́ẹ̀ náà lórí lọ́dọ̀ àwọn òyìnbó náà bẹ́ẹ̀ jẹ́ mọ ogo rẹ̀ mi ẹ̀ bá ń wo CNN tí ń wo BBC ìwọ ma wo orí pé pákọ̀kọ̀ ọjọ́ tó ọkọ̀ gbọ́nù bọ́yọ̀ ọgbọ̀n tí wọ́n ń yí ẹ́ ntí n tíra láti fàyọ ni pé ẹ mẹ́jọ àtàrà wa ààyè ẹni tá a bímọ èdè tó tún wá kéwù kún ààyè rẹ̀ máa wà lọ́tọ̀ àṣọ ni tá a bímọ èdè tí o tún wá ṣe kí ni tí o ké kún bọ̀dú àwọn tá a kàkà lẹ̀ yí ọmọ lárúbáwá ni wọn wọn ò gbọ́ èdè mi <laughs> Abu Hanifa ò gbọ́ mi lárúbáwá ni Málíkù ò gbọ́dọ̀ mi lárúbáwá ni Ṣáfi'í ò mi lárúbáwá ni Ahmad bin Hanbali ò gbọ́ mi lárúbáwá ni àwọn òṣèṣe lọ́jọ́kó kọ́ Lárúbáwá òun ló fi for example fún wa lẹ́ẹ̀kan bí èèyàn bá jẹ́ ibo àbáwúsá lónìí tó bá gba phd Yorùbá àwọn bàbá wa ti ń bẹ́ńdì òfin ọkọ̀ láwọn Yorùbá mi àbí bí Yorùbá náà bá lọ gba phd ilẹ̀ ibo bọ́ba dé sọ spare part àwọn ibo sọ fún báwo pé ètò òpè yìí àwọn èpè bẹ́ẹ̀ yóò ní àwọn nǹkan kọ̀ọ̀kan bó tilẹ̀ wù kọ́ jẹ́ òun làwọn òyìnbó máa ń marírì rẹ̀ wọ́n láàyè lọ́tọ̀ wọn ni native speakers ya àwọn eléyìí ń sọ èkó bíi kíni bí ọmọ òyìnbó torí pé ní àwọn kankan bẹ ìtumọ̀ rẹ̀ kése pé kò mọ̀ ọ́ dá o àmọ́ àwọn èèyàn sọ bẹ́ẹ̀ ẹ jẹ́ ń fún ilé àgbèjúwe kan olórí orílẹ̀-èdè wa àná kan ní nàìjíríà yìí wọ́n lọ Sudan ẹ pírẹsidẹ́ntì Ọbásanjọ́ ni àgbàgbà Hausa ọgbà Hausa wọn wá fẹ́ àdírẹ́sì àwọn ọmọ Nàìjíríà ń bẹ ẹ̀pọ̀ òyìnbó náà yàmá náà fẹ́ ẹ̀ pé yẹn fẹ́ fi hàn gbá èmi náà gbọ́ èdè yìí àwọn ọmọ Hausa sì pọ̀ ní Sudan inú àwọn tó wà ń bẹ ní Dr. Elega ismail lecturer ní Malaysia ara àwọn ọmọ bàbá wa nínú òde náà òun ní ṣe ìkáyà yẹn fún mi pé àwọn sá gbọ́ ah, bàbá tó ń sọ Hausa masha Allah àwọn ọmọ haúsá ni wọn padà ń bá wọn pé ní ah, àwọn tí wọn sàn rẹ rìn náà bá sọ àwọn kankan wọn bu ẹrìn yà kí ló dé ah, ṣé kò tó tẹ inú ọrùn bí wọn ti ń ṣèdè yìí àwọn ah, níbẹ̀ kọ pé àwọn kankan <laughs> ó láwọn ọ̀dà ẹ̀kọ́ àwọn ẹlẹ́jà ń bù kàn kí ni balẹ̀ ó ní ìgbà tí bàbá fẹ́ sọ pé ní mo gbọ́ àwọn tí wọ́n lè ń sẹ́yìn àwọn èèyàn ọmọ nàìjíríà sọ pé kò síbi ọmọ nàìjíríà ti jẹ́wọ́ nàìjíríà wọ́n ń tẹ̀wé Sudan àwọn ọmọ nàìjíríà yes wá fẹ́ sọ fún wọn pé a mo gbá wọn kankan ń pa ayé tọ́ba mi nínú jẹ́ hmm? tó ṣe kí ni tọ́ba mi nínú inú mi bàjẹ́ ńgbà mo gbọ́ àwọn nǹkan báyìí wọn láwọn ọmọ ìwá ní ntí ń táwọn ń gbọ́ ni pé lédè láwùbáwá ni pé fásádà bá tù wò <laughs> ẹ inú wọn ṣe kí ni. <laughs> ẹgbẹ ọsibítù yanu inú ìlú ọbàjẹ ìbàjẹ pé nǹkan kọlu inú ní language tí bàbá ń wí èyí ń làwọn àwọn ayé ní báwọn báwọn náà bá wa sọ tiwa náà yọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ èmi ní experience yẹn torí mo gbé àárín àwọn tó gbọ́ èdè púpọ̀ jamiu islamiyah madina. Yeah àwa máa ń proud pé kọ́dà UN ò ní mẹ́mbà tó wà United Nations àbí sóun ló ní countries ọ̀pọ̀ jù láyé Jamia Islamiyya Madina ní jù lọ torí pé àwọn countries kan bẹ tí wọn recognize ní ní UN <laughs> Jamia ọgbà àwọn ọmọ ọgbẹ wa kí n bí kí lọ́kàn tí wà pẹ̀lú pé ẹnìkan recognize country yìí so ó jẹ́ kéèyàn ní experience yẹn ní kúkúrú àpè ní bí ó ti mọ ní ọmọ ẹni tá a bí mọ́ yọ làwọn kankan lọ́gbẹ́ tẹ̀yìn ọba wà kíáfù ìwọ́n tó kọ́ èdè bó ti lè kọ́ ga tó ń di èdè ni o lè ṣe mistake ń bẹ̀ èyí tí wọ́n á fi sẹ̀rí ẹ̀yẹn yẹn gbogbo ilẹ̀ ma baba Albani rahimahullah abọ́pọ̀lọpọ̀ wa àbí bẹ́ẹ̀ yẹn lóyún ọtí ẹ̀ mọ́ yóò gbó kọ́ wọn sheikh muhammad nasir bin Albani rahimahullah ẹ wà ìmọ̀ yìí tí wọ́n ṣe hmm? àbí bọ̀dẹ́ ti máa gbóhùn ló kọ́ wọn pé òun ìsọmọlárúbáwá ń pilẹ̀ ọmọ Europe ni wọn Albania ló kọ lu wọn ní Europe ní Eastern Europe torí àwọn ṣe ń pè wọn ní Al Albani but despite that láti kékeré láti kékeré ni wọ́n ti gbé ṣáàmù ṣáàmù wọ́n dàgbà sí bí bàbá bá ń sọ lárúbáwá lẹ́nu ẹ̀ lè mọ̀ pé kì í sọmọ wọn ì sọmọ lárúbáwá ń pilẹ̀ níjọ́ tí mo wá gbọ́rọ̀ yìí lẹ́nu wọn mo ní Allahu Akbar àwọn ẹni ọlọ́run ẹnìkan wá béèrè kíṣẹ́ẹ̀tì yẹn ń bẹ tí n bá sì rí i pọ̀tẹ́mẹ́ gan mo fi jára mi bọ̀. ìpè bàbá àdéhùn báyìí àwọn aṣọ táwọn máa ń pa àdéhùn wọn. ọmọ yẹn tún wá bẹ́ẹ̀ gba abọ́tẹ́ rí pé tá a tu báyìí ọmọ lárúbáwá náà ni lárúbáwá náà ni sọ sí wọn ó lè lọ báyìí náà. wọ́n á dákẹ́ pé ah, ó lè lọ bẹ́ẹ̀ lóòótọ́ àmọ́ èmi ò fẹ́ sọ bẹ́ẹ̀ àkílódé dẹ̀ sọ bẹ́ẹ̀ nígbà tẹ́jú rí pé ọba àmúga ah, bàbá ní pé fara rẹ̀ balẹ̀ sórí gbogbo ọ̀rọ̀ tẹ́mi ọba sọ yín kọ̀kọ́ rí i pé nìkan ti sọ ọ́ rí nínú àwọn sálàfù kì í sì pé mo kàn gbọ́ lárúbáwá lásán lèmi máa fi sọ̀rọ̀ ó ní kí bàbá ní kí ló dé tèmi fi ń ṣe bẹ́ẹ̀ ó ní reasons pọ̀ àmọ́ nù reasons tèmi pàtíkúlà lè fi ń ṣe bẹ́ẹ̀ ni pé ṣe bẹ́ẹ̀ mọ̀ pé ìyá mi àti bàbá mi ṣe lárúbáwá ó sì ṣe bọ́yá influence èdè ni nínú ìní ló bàjẹ́ fi di ìjọ láti ọ̀sán síbi tó gbọ́tọ̀ sí ni tí tá a fẹ́ wí ẹ́ bàbá ló lè jẹ́ pé ínfúrẹ́ǹsì èdè mi ẹ̀jẹ̀ èdè tí ń bẹ ní ara mi lèmi fi máa kóra dúró ya èmi gbọ́ yé báyà mẹ́ta ń gbọ́ yé bẹ́ẹ̀ nínú àwọn àkọ́kọ́ àwọn Abubakar Siddiq ẹ̀jẹ̀ tí wọn àtomi wọn lárúbáwá ni àwọn Umar Usman Aliyu àtàwọn àyímọ̀tà wí tábà ṣe nǹkan àrùn lókun kò sì yẹ ká ṣe nǹkan àrùn rẹ̀ ayé tí wọ́n máa wà lọ́tọ̀ gẹ́gẹ́ báwa náà ó ṣe dúndú ọmọ Yorùbá pé kọ́ra bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bó bá lóun jẹ professor of Yorùbá nísìn ẹni ọwọ́ àdúgbò wa ń tẹ̀lé fún yẹn àwọn ọ̀sán àwọn Yorùbá mi ìrìnjẹ́ ọmọ ẹ̀ lọ́wọ́ adìjẹ́ náà rí i pé èyí lẹ́nu ń gbé báyìí torí pẹ̀lú yìí ti ń bẹ lákọọ́lẹ̀ nìkan lòún bo ìlílé rí àbí yóò sì láwọn nǹkan míì ní kúkúrú àwọn àkàwé tí mo ṣe mo fẹ́ ká fi mọ ní inú àǹfààní màgá ibù mi àwọn àlùfáà àwọn yìí lárúbáwá ni wọn àtẹ̀jẹ́ àtọ́mí wọn gbogbo àwọn tá a kàkà lẹ̀ ó yẹ ká fún wọn ní rìgáàdì ni tí wọ́n bá gbọ́ kùránì yìí lọ ọ̀nà ibì kan tí wọ́n bá dé fìyé lọ ọ̀nà ibì kan yẹn máa jókòó pé èmi lè gbọ́ Kùránì yìí èmi lè kà dísì kí ló pẹ̀lú àbúrò àníbà kí ló pẹ̀lú Máàlíkù pé ẹlòmíràn ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ti fẹ́ sọ wọ́n di òòṣà gan ẹ̀yìn sìn wá àti sọ pé yẹn lè sin lọ́run láìsí kíni láìsí màdá àmọ́ rẹ àwọn alfa àyínmà yìí ní contributions tó pọ̀ bẹ́ẹ̀ bá fẹ́ ní kíni tó bá fẹ́ ní understanding tó pọ̀ nípa nípa sharia islam ọjọ́ ti lọ nínú tí mo fẹ́ ká tún gbọ́yé ní lẹ́kṣọ̀ wa lónìí bàbá ń sọ̀rọ̀ mẹ́fẹ́ àbí mẹ́fẹ́ àbí àwọn olùmọ̀ àmọ́ sì gbọ́ bàbá ẹnìkan ṣe tíra kan dọ̀hún ọ̀pọ̀lọpọ̀ wa náà mà àfikún wà lákìnnì alálùmọ̀dá ibi ali arba àwọn kan wá padà ní alálùmọ̀dá ibi khamsa bí àfikún wà alálùmọ̀dá ibi alihamsa mìíràn madhabi mẹ́rin kọ́ márùn-ún ẹgbẹ́ kílẹ̀ lẹ́ẹ̀ka àwọn wọn wà ní madhabu alimadhabu jaafari madhabi tàwọn ṣìnà alihamudulilayi ẹni ọkọkọ inú àwọn tọkọ tako trend yìí lágbàáyé ọlọ́run tí ẹ̀sìn kọ́lá kìí ṣe saudi pépè bẹ́ẹ̀ nìkan ní àwọn saudi ohun tó ń bẹ́ẹ̀ tó ń tako sheikhul azhar alimami nuh kótó kan alimami jaadul haq aliyu jaadul haq ó ti yẹ kẹ́ ma sheikh lazari jadu haki òun nìkan sheikh lazari tó wá nàìjíríà rí yẹsẹ̀ ń wá nàìjíríà rí ń gbà ayé rẹ̀ jadu haki àníyó jadu haki jadu haki òun lọ sọ̀rọ̀ yẹn ìgbà ẹ̀mẹ́ta o màdáìbù fíkìrù ìtumọ̀ fíkìrù ní kíni àgbọ́yé ẹ̀sìn. E kèé ṣe màdáìbù àkídà o kèé ṣe kíni kèé ṣe màdáìbù kíni àdìọ́kàn ọ̀rọ̀ ìmánì ọ̀rọ̀ fèjì kọ́ abu hanifa akida kana lakida làkídà òun àti máàlíkù tó gbogbo ẹnu la fi sọ alùsùnà wal jamaa gbogbo àwọn àyìnbó àrùbá ẹ̀dọ́ bá ní tó ń ní tó takò kọjá gbọ́ gbogbo wọn pátápátá àìmọ́tò àlùsùnàtì wàlìjàmà wọn gbogbo ẹni tí ń bá ń bú àwọn àlùsùnà bú abu ànífà náà bú mánìkì náà bú sáfìrì náà bú ahmadu náà alimami jaadul haqi lọ ní Cairo pé ẹ má dà pọ̀ madaibu hamsa ń bolẹ̀ ti rí àwọn mẹ́rẹ̀ẹ̀rin wọ̀nyí àkídàtúhum wáhìdà ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ àdìsọ́kàn ọ̀rọ̀ faith ẹ́ mọ́bí àbí kan náà ni gbogbo wọn ni. fíkì wọn ni pé báyìí la kírun báyìí la sálùwàlá àgbọ́yé yàtọ̀ báyìí àgbọ́ ó sì mọ lórí kíni lórí ibẹ̀hún. àmọ́ ìròyìn ọlọ́run ní kílẹ̀ yẹn lè fi tọrọ kílà lè fi tọrọ kílà di ọkàn tá a gbọ́dọ̀ ní ipò làwọn ànábì ọlọ́run gbọ́dọ̀ wà ogun tá n pè ní àkídà bó ti rí lọ́dọ̀ abu hanifa lórí lọ́dọ̀ tani maliki lórí lọ́dọ̀ tani bẹ́ẹ̀ náà lórí lọ́dọ̀ ahmed ibn hanbal wọn bá níta lọ sọ ẹni sheikh al-azhar bàbá al-haq wípé ẹ̀rí mọ́jà àbí jáfárí ṣé àyàtọ̀ gédégédé sí àwọn àyínmọ̀ mẹ́rẹ̀ẹ̀rin ẹ̀ má dàá pọ̀ wọ̀ kí wọ́n wá sọ mọ́jà àbí maliki dàbí ìgbà pé ní òun náà dá dúró bí ẹ̀sìn kan lọ́tọ̀. Abu Hanifa náà òun náà dádúró bíi ẹ̀sìn kan lọ́tọ̀ torí pé ń pọ̀ ọ̀rọ̀ àkídà kulluhum ala aqidatin wahida mo fẹ́ kí kámẹ́rún lọ́wọ́ o gbogbo àwọn àyínú wọ̀nyí ahlu sunnati wal jamaa àti Abu Hanifa ni àti Maliku ni àti Shafi'i ni àti tani àti Ahmad bin Hanbal ó là ń sọ fún là ń ké fáwọn èèyàn pé bí wọn bá jẹ Málíkì kíkọ jẹ yẹn yẹn bí wọn bá jẹ kíni bọ́ bá jẹ máàlìkì odúkòló fi sílmi má jẹ máàlìkì ní fíkìú ọjẹ́ nǹkan mi ń bi àkídà kò sẹ́ni tí ó tí ó rí mi mú wa pé àkídà máàlìkì yàtọ̀ fún àkídà alùsùnà ó wà mí àìmọ́tì alùsùnàtì wàlìjàmà bí wọn bá jẹ hànàbí kọ́ jẹ́ kíni hànàbí yẹn yẹn bí wọn bá jẹ sáfì kọ́ jẹ́ kíni sáfì porokoto àmọ́ àmọ́ wa sọ bẹ́ẹ̀ sí ní àwọn òní ṣèyí òun ẹ̀yìn alákìídá alákìídá ni mọ́nìkì alákìídá ni Abu Hanifa bí wọ́n bá fẹ́ ka tíọ́rà ń pa ilé yìí kọ́dà àwọn èèyàn ti ṣe é ní tíọ́rà dọ́kítọ́rù kan bẹ pọfẹ́sọ̀ ni wọ́n ní sìn Muhammad Abdulrahman al-Khumayis àwọn ni wọ́n ṣe tíọ́rà ń pa aqidatul imam Abi Hanifa lẹ́yìn wọn dọ́kítọ́rù sọ̀rọ̀dì dàjàn ọmọ sàwùdí gbogbo àwọn tí ń dakọ̀ àwọn sì ń pa ti máàmù máàlìkì bẹ́ẹ̀ni pé ntàbí hànífà wí gbogbo ọ̀nà àkídà òun ni kíni òun ni taníwí òun ni máàlìkì ẹlòmíín náà sì ń pa sáfì ẹlòmíín náà sì ń pa ahmed ní kúkúrú kó lò ó màlá àkídà tí ẹnu fíkìw nígbà báyìí ni àlùwàlá báyìí ni ọ̀rọ̀ nígbà gbóyè bó la ṣe sìn ọlọ́run lọ́nà àti fíkìwọ̀ náà máa fòrò wá ti yé ah, and finally bẹ́ẹ̀yẹn bá wá jẹ́ máàlìkì àbẹ́yẹn jẹ́ ṣáfì àbọ̀ jẹ́ hanafi àbọ̀ jẹ́ hanbali ó sì nílànà àwọn náà nílànà tiwọn àgbẹ̀ mẹ́ta àbí kọ̀ọ̀kan yàtọ̀ fún ọ́nẹ́tìrà tiwọn àbí èyẹ wá dín lónìí ó ní máàlìkì làwọn báyìí làwọn máa ṣe báyìí làwọn máa ṣe irú nàìjíríà nísìnyí máìlìkì ni ọ̀pọ̀lọpọ̀ kọ́dà lọ́pọ̀lọpọ̀ west africa west africa ni o bí a bá dé east east africa nísìnyí kí làwọn ṣáfẹ̀ ni wọn gbogbo èmi ni uganda ni tanzania ni kenya ni gbogbo àwọn yóò ẹ̀ ní gbúrò máìlìkì kan mẹ́ bí a bá wá dé saudi gbogbo ẹ̀ ní ọba àwọn apá abìkan bẹ máìlìkì làwọn àwọn apá abìkan bẹ hàmfà làwọn. àwọn pàbí kan bẹ ẹ ṣáfẹ̀ yìí làwọn. nípa báyìí bẹ́ẹ̀ bá wá jẹ́ kan nù tá a wí ẹ ní lánàá Imam Malik ni àfa ìsáàkì wa gbé kùránì wá yá nítorí sì wú yìí àyà yìí ẹ lápẹ̀ ní kò sí orúkú o àmọ́ àwa rẹ̀ nìkan fi hàn wá pé lọ àbí àdéfì yìí àdéfì tiẹ̀ wí báyìí tí kòránì tiẹ̀ ló máa pọ̀sibú àmọ́ ìtọ́ kọ́mọ̀ ní ká wá ara àdéfì kan ká àdéfì kan sì lẹ́sẹ̀ ńlẹ̀ tó wí báyìí sẹ́yìn ó dúró lórí pé àwọn ọgbà yìí mọ́ ìlìkí là wá hmm? àmọ́ ìmọ̀ àwọn tí ń ṣe bẹ́ẹ̀ àbí tọ́ka sọ fún un tí ń bá ń ṣe bẹ́ẹ̀ pé kì í ṣe mọ́ ìlìkí ẹni tí bá ṣe bẹ́ẹ̀ kì í ṣe torí pé Málíkì gan lọ́fẹ̀ẹ́nu ara ẹ̀ sọ ọ́ ní gbèsè ayé rẹ̀ ìtàn tó hàn ní Imam Málíkì dúró lẹ́gbẹ̀ẹ́ sàárẹ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ni wọ́n sọ gbogbo yẹn gbọ́ o ẹnìkan má kó bá wọn o. kullun yu'khadhu min qawlihi wa yuraddu illa min sahibi aw illa sahiba hadha al-qabr gbogbo kullun gbogbo yẹn ló ń wí o ntọ́ba wí tọ́ba da ẹgbàá baba wí tó bá kù díẹ̀ à ẹ filẹ̀ ẹnìkan tí ọ̀sásá yẹn lọ́rọ̀ ẹ̀ òun ni tani òun ni ti ń bẹ nù sàárè yìí tani ń bẹ nù sàárè o anabu Muhammad sallallahu alaihi wasallam sẹ́rìgbọ́n mẹ́lìkì ti bọ́ tiẹ̀ kú bàbá dàlùkì àmọ̀tẹ́nì kan fa mẹ́lìkì lásán pé wọ́n mú sí tẹ̀lé ní ìfi tẹ̀lé àdéhìsì yọ sọ fún yẹn ni pé wọn ò jíṣẹ́ fún ọ. òdodo ọ̀rọ̀ ni Alimamu Shafi'i gẹ́gẹ́ bí imaamu suyuti si ti àkọ́gbó ti kọ́ lákọ́ọ́lẹ̀ rẹ̀ nù tíra rẹ̀ tó pè ní miftahul janna fil ihtijaj bis sunna alimaamu suyuti ọkọ̀ ìtàn náà pé imaamu shafi ń lọ lọ́jọ́ kan àbọ̀wà ní kéwu àwọn ọmọ kéwu wọn wá ká àdìsí kan àdìsí yìí lójú àwọn ọmọ kéwu tó ké yìí ọ̀ta ku táwọn mọ̀ ní ti shafi ti máa ṣe tẹ́lẹ̀ wọ́n wá expect pé yọ kọ́mẹ́ǹtì nígbà tí orí àdìsí ọkàn ọkẹ àdìsí fún wọn náà ni ọkàn bá ní oníbèrè oníbèrè rẹ gbà wàhálì takulu bi hadal hadith wàhálì takulu bi hadal hadith sẹ́yìn náà ntí a sì bí yìí ní ẹ̀sìn faramẹ́ bí màá mùsùlùmí ti di gbẹ́kẹ̀ sọ̀rọ̀ wa mọ̀ ẹgbẹ́ tó lè yìí àwọn èsì gbáǹkọ́ bì ṣáàfì yìí ni àtàrà ni yahudiyan aw nasaraniya nasarani yahudiyan <laughs> aw nasaraniyan akrahu haditha nabiyyi sallallahu alayhi wa sallam wala akulu bihi gbẹtọ kí ló ń fi mí pè jẹ yahudi ló pè mí ní àbí nasara ẹ wo ìbéèrè ẹ wo èsì gbà sẹ́yìn náà àdìsí ń ṣe ẹ sì ẹ gbà bá ẹ gbà yín náà sì gbà àdìsí ń gbọ́ arábìnrin àtàrà ni yahudiya aw nasa yahudi nọ pè mí ni àbí nasọra tó fi máa bí mi ò béèrè mi àdínábì ìwé kankan wá ń pè mí pé ṣé mo gbà sẹgbẹrọ <laughs> ti parí ẹ mo fi lọ́rọ̀ gbáǹkọ bì ní ọjọ́ ti lọ ni àìmọye bẹ́ẹ̀ ntọjọ bẹ́ẹ̀ Abu Hanifa wi Ahmad bin Hanbali gbogbo náà ti tara wọn o kọ́ra nù ẹgbà wọ́rọ̀ ìmáàmù Ṣáfi inú tó tún gbajúmọ̀ ni pé idha qultu qawlan hmm, wa khalafa qawli al-hadith fadribu bi qawli al-ha'iq bí n bá sọ̀rọ̀ kan tó bá ta pàdésì kan o ẹlẹ ọ̀rọ̀ náà má giri ẹlẹ gini ẹlẹ ọ̀rọ̀ òwe lárúbáwá ni o bilarubawa bá sọ pé ìdúrógbò bíi ọ̀rùdẹ́lì ha òwe ni ẹ sọ̀rọ̀ náà nù ní jẹ́bẹ́ ìgbọ̀ngàn ọ̀rọ̀ òwúlò ṣáàfì lọ́rọ̀ tòun tó bá tako hadithi òwúlò ẹlẹ́mọ́ ẹlẹ́mọ́ ẹlẹ́dàánú ni o òun ti wí o mo fi ń bẹ́ẹ̀ nìkan bá dáńkì àmọ̀ tí wọ́n ah, mo sì tẹ̀lé ah, yọ sọ pé mo ò jíṣẹ́ àbí wọn náà ka kùránì ọ̀rọ̀ kàdísì tàbí ṣáfì lẹ́gbẹ̀ẹ́ bó ti wá rí mi kọ́dà káwọn ṣáfì ó tó dé àwọn náà gbà nínú aṣọ adébẹ̀yìn kẹsàn-án ibùnà abbas gbajúmọ̀ ibùnà abbas ń túmọ̀ ayà kan gbọ́ kan àwọn kan wá ń sọ pé ní abubakar sì yí báyìí umar yí báyìí látàyé àwọn sọ abẹ́gbẹ́ kí ni ibùnà abbas yí yóò ṣekú anyanzila aleikum agabu minasama ẹ̀ ń wá láti sánmà àkúlù kọ́lá mọ́lá nẹ́bí yẹn wá sọ fún mi pé kọ́lá abubakar wà ọmọ abubakar àti ọmọ ọ̀rọ̀ wo ni dúró lẹ́gbẹ̀ẹ́ ti muhammad sọlọ àfikọ́ tẹ̀lé wọn gbọ́dọ̀ jọ dúró wọn gbọ́dọ̀ nìyí wọn gbọ́dọ̀ jọ dúró wọn yà lé segin ni wọn yà lé tẹ̀lé ni bọ́rọ̀ abubakar àti umar ọba ni máa fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú ọ̀rọ̀ muhammad àyàrá musọ́rọ̀ abu hanifa lè fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú ọ̀rọ̀ Málìkì ọ̀rọ̀ Ṣáfi'í ọ̀rọ̀ Ahmed àbáwọn tí ò tó wọn àfi kí wọ́n tẹ̀lé o níta àwọn afá yìí kọ́ wa nìyẹn o wàláyé wọn kọ́ àwọn ọmọ kí wọn kọ́ kalẹ̀ wọn wí wọn gbà á lẹ́nu wọn mi ò fi lè ṣe excuse fún yẹn pé máa ń báyìí làwọn tẹ̀lé àwọn ọgbà dc tẹ̀wé a ọ̀rọ̀ ìyẹn sọ ìyẹn tí a fi ti ṣáàfù wọn lójú pé àtàrà ni yahoo ìyá ni àwọn ìyẹn sọ̀rọ̀ níyà so kọ́lọ́mù bá kí ọ̀sán mi ní wa o gbogbo àwọn àlùfáà wọ̀nyí ọlọ́mù kọ́ mọ́sà kí wọn àti gbogbo àwọn àlùfáà tó tún wá lẹ́yìn wọn náà àti gbogbo àwọn àlùfáà tó kọ́ àwọn náà kéwù àti gbogbo àwọn àlùfáà àtàwọn tí ń bẹ àtàwọn tó ti lọ àwọn tó ti lọ ọlọ́mù kọ́ kẹ́ àwọn tó ṣẹ́kù náà ọlọ́mù sàlékún dáadáa wọn kọ́lọ́mù kọ́ dogun màjọ́ lálùbáríkà fún ẹnì kọ̀ọ̀kan wọn náà àwọn màdáhìbù èmi sì gbọ́dọ̀ pé mẹ́gà bí bá lè wọ́n bá tako àdíyí àdíkìní òun wà wo kankan mọ́ bàbá ṣe bẹ́ẹ̀ kọ̀tẹ̀ láwọn tani kọ̀tẹ̀ láwọn àìmọ̀ bàbá ibò hàdà wàlláhu alam wasalaamu alayhi wa sallam wa baraka ala nabiyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in. alhamdulilayi adúpẹ́ fún ọlọ́run insha allah ìbéèrè ni abàbí mi àwọ̀ yìí wọ́n lè kàn kí àwọn bàbá àgbàlagbà bisimilá. salamu alaykum wa rahmatulahi wa barakatu. adúpẹ́ fún dókítà wa púpọ̀ jù gbogbo àwọn àìmọ̀ náà sì dúpẹ́ fún wa tí èmi náà jẹ́ ọ̀kan nínú láìpẹ́ wọn ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí a fẹ́ bá a fẹ́ tọrọ ní ọ̀dọ̀ dókítà wa gẹ́gẹ́ bí ẹ ti mà yí pé ẹ fẹ́ kí irú oyé pọ̀ nínú ọmọ mùsùlùmí kì í sì pé nílọrin nìkan bí kò sí pé nínú gbogbo nàìjíríà tí ẹ fẹ́ kí ọmọ mùsùlùmí irú oyé kọ́ pọ̀ nínú ọmọ mùsùlùmí àwa ń tọrọ lọ́dọ̀ yín ẹ dákun pé ní àṣefẹ́ ní maktaba kan ní Ìlọrin tó ṣe pé gbogbo àwọn kútùkù tẹ̀ ń dákọ̀ yìí táàfin lè máa ní àǹfààní àti máa lọ ka àwọn tó lóye ń bẹ́ẹ̀ dẹ muhadara tẹsẹ fúra ló ní yìí nísìnyí ìkíni ní tòrásì ní tó pé Ìlọrin ò ní gbàgbé láyéláyé gbogbo àwọn kìíní yìí tààtù máa bá àwọn nǹkan tó jọ báyà bá nǹkan tó rí bẹ́ẹ̀ ní makitaba yìí gbogbo àwọn àǹfààní tí wa rẹ ìtọ́wà ní Yúróòpù ní nǹkan nǹkan ni gbogbo àwọn nǹkan yìí ní sè bóun la ṣe fẹ́ lépa láti rí bí kò sí pé kí mọ́tàbà yìí kọ́ wà níbi tá a fẹ́ tó sì wọ àwọn ọmọ àlọ́ ń pé kẹ́ bá wa ṣètò bí mọ́tàbà yóò ṣe wà ń bẹ pàtàkì jùlọ nínú central mosque tó tó tó ọwà ní ọjà ó wù wá bẹ́ẹ̀ abirù bíi sẹkítẹ́rìàtì tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wó yìí ibi tí ó sá so mọ́ àìkòsí kinní yìí ó jẹ́ kí àǹfààní ìmọ̀ àwọn fáyidà yìí kó máa jìnà sí wa àwọn àbẹ dókítà ẹ bá wa ṣiṣẹ́ lórí kìnnì yìí yóò ṣe jẹ́ ṣíṣe kọ́lọ̀kọ́lá kankan bá wa lòyìn lọ́wọ́. alhamdulillah وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين ọlọ́wọ́ sẹ́yìn lọ́sẹ̀ dáadáa ọlọ́wọ́ sẹ́yìn lọ́sẹ̀ dáadáa ẹ̀ẹ́ nígbà ìmọ̀ ọlọ́wọ́ ìwọ màsàmì ní ẹ̀kọ́ sẹ́lẹ̀ pọ̀lọpọ̀ aláìgbẹ́yìn bá àwa arúgbó táwọn ìmáàmù ti ń gbádùn wàláì èèyàn wa mọ̀ páwọn ìmáàmù wa níbí yìí tọ́ ọlọ́nkọ́sá máa bọ̀ wọn ládàá ni hmm, torí ìlú tí ìmáàmù ti máa gba sálárì ńláńlá ìgbẹ̀lá wa gbẹ̀lẹ̀ ìlú tí ẹgbẹ́ náà bá ti kọ́ mọ́sálásí tán wọ́n kọ́ fúláàtì ńláńlá bíi ààfin fún ìmáàmù ibẹ̀ ní Mẹ́kà àti Mẹ́dínà gbogbo ẹ̀ ní òsì fáwọn ìmọ̀mù wọn yà ẹlòmíràn tó máa dágbé mọ́ wọn ìmọ̀mù yìí tọ́ ìmọ̀mù tọ́ ẹ sáku ẹ̀kọ́ àgbàmọ́ra ọlọ́run ọ̀sán yìí lẹ́sẹ̀ dáadáa lórí tí wọ́n wí pẹ̀lú ògùn ọlọ́run èmi ti gbọ́ màá dẹ̀ tún sọ fáwọn tí mo rò pé káwọn náà gbọ́ àmọ́ nǹkan kan bẹ tẹ́yìn náà fi ràn wá lọ́wọ́ bóyá irú ẹ̀yin ìmọ̀mù báyìí àbáwọn tẹ́ bá tún rí Eh, wọ́n ní gbà wọn ọ̀fẹ́ àgbà ìfẹ́ segin ọ̀sà àgbà rẹ̀ mẹ́yìn bá bu tirẹ́là rútìrà lọ <laughs> àwọn àyè tẹ tẹ dákọ̀ yìí mẹ́yìn bá ní ó kó padà ńkọ́ àgbẹ̀ kò sí ní tí ó ṣe eh, ẹ̀ẹ́dẹ́ àjọ pín sẹ́hùn ṣe ẹ̀yin ẹ màhádà pé àyè ń bẹ èmi àṣọ yín pé bẹ́ẹ̀ bá ti láyè ń bẹ pẹ̀lú ògo ọlọ́run tí rò وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه